بما عمل وعن ماله من انفق عباد الله اليوم يوم الأكل والشرب والتوسع في اللهو المباح واذكروا ربكم في كل حال وحين ولا تكونوا فريسة للشيطان وأعوانه واعلموا أن الشيطان قد أطلق سراه وفك قيوده وأقلاله فهو الآن في استمرار في إغوائه وإضلاله فمثله كمثل الأسد الذي سفد وسلسل وقيد وجوع لمدة شهر كامل فإذا أطلق بعد شهر تصوروا عباد الله كيف تكون حاله فاعتبروا يا أولي الألباب عباد الله من نعم الله تعالى علينا أن وافق يوم العيد يوم الجمعة فليس في ذلك التطجر ولا تشاغم بل هو خير ونعمة ولتحصل ولتحصل عباد الله على أجرين كبيرين أجر أجر صلاة العيد وأجر صلاة الجمعة وليست صلاة الجمعة واجبة للمسلم في مثل هذا اليوم كما ثبت في السنة إلا على الإمام ولكن من أداها بعد صلاة العيد أجزأته فكانت خيرا على خير فمن تطوى خيرا فهو خير له وأما من تركها لشغل مبرر شرعا أو عرفا فعليه صلاة الزهور على أصح أقوال العلماء عباد الله فاتقوا ربكم واعلموا أن المسلم الكيس هو الذي يكثر في أيامه الأعمال الصالحة ليدخرها ليوم يقوم الحساب نسأل الله تعالى أن يتقبل صلاتنا وصيامنا وخشوعنا وأن يعفو عن زلاتنا وخطايانا وعفواتنا fa innahu afuwan tuhibbul afwa adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ ọba tí ọpẹ́ tọ́ sí níbẹ̀rẹ̀ gbogbo ohun òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà adúpẹ́ fún ọlọ́run lórí ìdára èyí tó ṣe fún wa ìdẹ̀ra bíbẹ̀rẹ̀ oṣù Ramadan ìdẹ̀ra gbígba àwẹ̀ Ramadan ìdẹ̀ra yíyọ jáká ìdẹ̀ra mímọ òpin Ramadan ìdẹ̀ra kíkí ìwọ̀n ọdún ìdẹ̀ra tó gorí ìdẹ̀ra adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lórí àwọn tó ṣe fún wa yìí àmọ́ lórí àmọ́ pàtàkì ẹ̀ abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́sẹ̀ ìsàlékún orí dáadáa báyìí fún ẹnìkọ̀ọ̀kan wa o ọ̀pọ̀lọpọ̀ Ramadan ọlọ́run jẹ́ ká ṣe láyè pẹ̀lú àlàáfíà ara ìjọsìn tọ́sí ní sámà àtilẹ̀ àyàfi ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ìṣe ẹ̀yin ẹrúsà ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ká mọ̀ nánà apà o ká mọ̀ jẹ ìjẹ tapà torí pé lómi ń bẹ tí ò rí jẹ o ká mọ̀ ná ìná apà torí pé lómi ń bẹ tí ò tiẹ̀ ní kankan o ẹ̀yin ẹrúsà ọlọ́run èyíkéyìí nínú àwọn nǹkan tá a bá ń jẹ gbádùn rẹ̀ tá à ń jàǹfààní rẹ̀ ní ọjọ́ ìdùnnú yìí ní ọjọ́ ọdún báyìí ẹ jẹ́ ká kíyè sára ẹ má jẹ́ ànánà apá o ẹ má jẹ́ àwùwà bùtùlù nítorí pé gbogbo èyíkéyìí nínú ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wa ọlọ́run yóò béèrè nípa rẹ̀ o tó bá dé gbogbo àlùkìyàmà ọlọ́run ní pàápàá àbí léèrè nípa ìdẹ̀ra tá a bá ṣe fún kó wá nítorí ìdàlùkìyàmà ìdẹ̀ra ní jíjẹ ìdẹ̀ra ní mímu ìdẹ̀ra ní àlàáfíà ìdẹ̀ra ní ìfọ̀kànbalẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa àsọdún nínú ìpayà àsọdún nínú ìbànújẹ́ ìbànújẹ́ èrò papọ̀ mọ́dùnú wa àdúpẹ́lọ́dọ̀ ọlọ́run o ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún wa yìí ẹ jẹ́ ká fọpẹ́ fọlọ́run ẹ ká mọ̀ ẹ má ká lò ó láti fi yapa àṣẹ ọlọ́run ẹ má ká lò ó láti fi kọ́tọ̀ ọlọ́run o inú ìdẹ̀ra tọ́lọ́ ń fún wa òun náà ni pé a tún fi lélẹ̀ òun pa ń sọdún lọ́wọ́ àtúnwá kírun jùmọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ń jẹ́ ká mọ̀ pé èyíkéyìí nínú ìdẹ̀ra tọ́lọ́ ń bá ṣe fún wa wọn ò bí wá lóore nípa rẹ̀ òjíṣẹ́ ọlọ́run oníjọ́gbọ́n dalẹ̀ kìyàmà ẹ̀dá ò ní ṣiṣẹ́ kúrò níbi tó wà títí tí wọ́n fi bí ní mẹ́rin wọ́n bí nípa ara tọ́lọ́run fún bóòlù ṣe lo ara òun wọn bi léèrè ẹni tó ṣe wípé ìmukúmu ló mu ọtí ló mu tó wá sọ ara rẹ̀ di yẹ́gẹ́yẹ́gẹ́ ọmọ ọgbọ̀n ọdún tó ṣe wípé tóun àti ẹni tó bá tó ọmọ ọgọ́rin ọdún bá jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọn ó máa pé ta làgbà láàrin wọn ni kò sí ní tó sọ́dà bẹ́ẹ̀ ìjẹkújẹ ni kò sí ní tó sọ́dà bẹ́ẹ̀ ìṣekúṣe ni ọlọ́run ó béèrè bí wọn kálukú bá ṣe lu ara rẹ̀ tó bá jọ́ wọ́n jà kí sìgá ló mu ni gbogbo ẹ̀dọ̀ rẹ tán igbó ló mu ni gbogbo ọkàn rẹ jẹ́ ọtí ló gbogbo àlàáfíà inú àgọ́ ara rẹ tó ń bẹ lọ́mọ ọdún tó ń rìn bí ìgbà tí ọmọ ọgọ́rùn-ún ọdún rìn ọlọ́run a ṣe lo gbogbo oríkèéríkèé ara wa tó fi di pé ó gbó tá a fi báwo la ṣe lo ìṣẹ̀mí wa sí báwo la ṣe lo ìṣẹ̀mí wa títí tá a fi lò tán iye èkéyìí tá a lò ó pọ̀ ni ó kúrú ni wọ́n bi wá léèrè bá a ṣe lò ó tó bá dọ́gbọ́n dọ́gbọ́n kìyàmà bákan náà wọ́n bi wá léèrè ìmọ̀ tí ọlọ́run fún wa ó pọ̀ ni ó mọ níwọ̀n ni bá a bá ṣe lò ó wọ́n bi wá nínú ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin wọ́n bi wá léèrè. nípa dúkìá wa owó tá a ní níbo la ti rí kójọ sì la ṣe lò ó gbogbo àwọn béèrè mẹ́rẹ̀ẹ̀rin yìí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ ṣùgbọ́n bá a bá ṣe lò ó sí áwùjọ wa léèrè o kìámà ẹ̀yin arúsọ ọlọ́run gẹ́gẹ́ bá ni wòye àná à ń bẹ nínú àwẹ̀ à ń bẹ nínú pàjẹ à ń bẹ nínú pàmù eléyìí wa bí nǹkan kan bá le bẹ́yìn ò rí jẹ bẹ́yìn mu tí jíjẹ bá dé tí mo bá dé èyàn jọ téèyàn o ẹ rí pé lẹ́nu tiẹ̀ gbóúnjẹ fún yàn gan atúnfẹ́ súnyàn tọ́ba bí ọlọ́run pé bóò làwọn ṣe máa gbóyàn àwọn rántí mọ́ ò lè rántí mọ́ báwọn ṣe gbóyàn bàbá ìyẹn túmọ̀ wípé gbogbo nǹkan tó le náà ń bọ̀ wá èyí ó ti gbàgbé ẹ èyàn ní rántí ẹ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tó ń bẹ nínú àwẹ̀ lélẹyìí ẹ iye orílẹ̀ oṣù kan tá a fi febi panu bí ẹni pé kò ní ṣùgbọ́n ti gbàgbé ọmọ bá gbìyànmá bẹ́ẹ̀ náà ni nínú àwọn ìṣòro tí máa bá wa fẹ́ra ká má bá gbé rẹ̀ dé òye ọjọ́ múmu lọ́jọ́ òní kọ́dà ọjọ́ eré èyí tó bófin ọlọ́run lọ́jọ́ òní èyí á ṣeré pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó èèyàn bàbá tó yẹ wípé kì í gbélé ọjọ́ ọdún yóò wà lè yóò bọmọ ṣeré yóò báyàwó ṣeré yóò ṣeré kódà wọn jáde àtọmọ àtìyàwó tún lọ tún ṣe fàájì èyí tó bá lànà wa ta'ala ẹlòmíà bọ́sọ́jà wọn ẹlòmíì wọn a lọ mọ oríṣiríṣi àwọn nǹkan àmì ọlọ́run káàkiri torí pé ọjọ́ ọdún ọjọ́ ọdún lè ní gbogbo àwọn nǹkan míì táyé ráàyè ṣe ní àwọn ọjọ́ lásán Islam fún wa nígbà láàyè lókùrú ìgbà táwọn nǹkan Yorùbá ti takò tọ́lọ́run lókùrú ìgbà táwọn nǹkan Yorùbá ti takò tọ́lọ́run orílẹ̀-èdè wa ń bí bó ṣe rí onílójó sọ gbogbo èdè nira ẹ̀yìn Shoprite ni gbogbo gbogbo bẹun níjọ́ ọdún ìyẹn akọ́mọ lọ síbẹ̀ wọn a lọ ra nǹkan ṣùgbọ́n níbi orílẹ̀-èdè tó ti dá kò rí sẹyọ kan ni ó wà nínú ìlú bó ṣe rí gbogbo àdúgbò náà nílé ẹ wà táwọn èèyàn lọ ra nǹkan àwọn ọmọ náà ó lọ ra nǹkan oníkálukú ó tún lọ ra nǹkan tó wù òbí ó tún lọ sí shopping fáwọn ọmọ rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí nínú àmì pé à ń dunnú à ń sọdún ni ṣùgbọ́n o kò gbúdọ̀ jáde kúrò lábẹ́ ìlànà tọ́lọ̀ a gbúdọ̀ sọ pé à ń dunnú káwa tún lọ yapa àṣẹ ọlọ́run káwa kóra lọ ilé ọtí ká kóra lọ ilé sinimá ká lọ mọ yapa àṣẹ àsìkò wọn wàá tó àníran ti kírun ẹ̀dí ká kíyèsí eléyìí gbogbo nǹkan tá a fi sọdún tá a fi dunnú tá a fi máa yọ̀ kó gbúdọ̀ tako ìfẹ́ ọlọ́run ọba ọba dẹ́dà wa o ìyọrù san ọlọ́run ọjọ́ ọdún lẹ́ni à ń dunnú à ń yọ̀ ọlọ́run má kí dùnú owó dìbànújẹ́ o má kí ayọ̀ owó dìbànújẹ́ o ẹ̀dí ká mọ ọlọ́run ní gbogbo àsìkò ní gbogbo ìṣẹ́jú bá a ń lọ bá a ń bọ̀ ẹ má ká jẹ́ ẹni tẹ́sù ó gbàmú o nítorí pé èṣù láti bí nǹkan bí oṣù kan òun ni wọ́n ti gbèdè ànábì ló sọ fún wa bẹ́ẹ̀ sọ́là ọ̀sàlà gbàtà àti bẹ̀rẹ̀ àwẹ̀ ni wọ́n ti de èṣù mọ́lẹ̀ wọn ò túlẹ̀ rárá ṣùgbọ́n gbà oṣù ti yọ tí ramadan ń lọ báyìí wọ́n ti túlẹ̀ padà o ìdí nìta gbúdọ̀ fi kéè sára ká mọ́ yáyọ̀ pọ̀rọ́ kéṣù mọ́ tún wá gbá wa mú níbi ayọ̀ àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bíi kẹ̀nẹ́ọ́ tá a so mọ́lẹ̀ fódìdí oṣù kan a so mọ́lẹ̀ a tún wá febi pa àjò jẹun lẹ́yìn oṣù kan tí wọ́n bá túlẹ̀ ẹ wá lọ jù sáàrin ọ̀dọ́ àgùntàn jẹ̀mọ́ ẹ rí i pé ìsọwọ́ ìsọwọ́ máa rí àwọn àgùntàn nígbà tí ẹ bá jùlẹ̀ yọ kọjá àti tẹ́lẹ̀ àpéjúwe bẹ́sù ṣeré ìsìn ẹ̀ odidi oṣù kan náà ti di oṣù mọ́lẹ̀ wọn ò jó oríṣẹ́ rẹ̀ tí máa ń ṣe wọn ò jó oríṣẹ́ tẹ̀mọ́ àwọn ti túlẹ̀ báyìí ẹ pé orí ojú rẹ̀ ó ti gbóná orí rẹ̀ ó ti fapó gbogbo èyí tó ń mísì yẹn gbogbo èyí tó sọnù mọ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ó tún tètè rìkọ́bà ọlọ́mọdé orí rìkọ́vìrì yẹn lórí tiwa ẹbí ká kíyèsí ara o èmi gbogbo dáadáa tẹlómi sínú Ramadan ìní náà ni ó bàjẹ́ gbogbo àwẹ̀ tẹlómi gbà gbogbo tàràwì tó kí gbogbo ìtọrẹ àánú tó ṣe òní náà lè sọ bàgbọ́ ẹ̀jẹ̀ ẹ má jẹ́ ká jẹ́ kéṣù ẹ má jẹ́ ajé orí wa lò bàbá ti ń dunú páńyọ̀ ẹ má jẹ́ yọ̀yọ̀ pọ̀rọ̀ ẹ já mọ́ kéè sára kéṣù mọ́tò wá lò wá láti lè ṣẹlọ́n torí pé eré tí ọmọ sálé mi nìyẹn pé gbogbo ohun tóun ò ti rí ṣe fún odidi ọgbọ̀njọ́ kóun ó rí gbogbo ẹ̀ṣẹ̀ lọ́jọ́ kan ọlọ́run má jẹ́ kéṣù oníkàpálẹ̀ rẹ̀ wá ìyẹn arúsàn ọlọ́run ìdẹ̀ra ọlọ́run tó tóbi òun náà ní kí ọjọ́ ọdún kó ṣe pẹ̀kí rẹ̀ kí pẹ̀lú ọjọ́ jimá gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lọ́dún yìí akírun ọdún àtúnkírun jimá àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba ni o kò túmọ̀ sí pé ọba kan fẹ́ kú o kò túmọ̀ sí pé aburú kan fẹ́ ṣẹlẹ̀ ó wu ọlọ́run òun ló fi síbẹ̀ o níjọ́ tó bá sì wu ọlọ́run lọ́lọ́run lè ní kí kọdún ó bọ́ sí ìyẹn ò túmọ̀ sí wípé aburú kan fẹ́ ṣẹlẹ̀ kódà oore lórí oore òun ló dé fún àwa mùsùlùmí o a lè jẹ́ pé ládàá wa a ládàá méjì gẹ́gẹ́ bá a ṣe gbà ládàá ìrun jímọ̀ bẹ́ẹ̀ náà látún gbalada bá a ṣe gbalada ìrun ọdún àwọn àtún gbalada ìrun jimá ọlọ́run ọba musa ṣe àṣepé ẹ̀sán wa gẹ́gẹ́ àti ṣàlàyé fún wa ìrun jimá kò jọ́ra yàn fún mùsùlùmí nírúfẹ́ ọjọ́ òní báyìí àyàfi mọ́mù nìkan ló jọ́ra yàn fún àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá kírun jimá ọgbàlá yóò gbalada lọ́dọ̀ ọlọ́run o tí ó sọ wípé kèkúkú sọ̀rọ̀ yàn kẹ́yìn ó kírun jimá lọ́jọ́ òní ó dáa púpọ̀ ó ní ládàá púpọ̀ nítorí wípé oore lórí oore òní ó tún wá jẹ ládàá lórí ládàá èèyàn fààyè lẹ̀ èèyàn kírun ọdún èèyàn tó wá kírun jímọ̀ ìwé ẹni tó bá ti kí jímọ̀ òun ò ní káyọ̀ làmọ́ lónìí ṣùgbọ́n ẹni tí òun ò wá kí jímọ̀ yóò káyọ̀ làwọ̀ ìran ọdún kò pa àyílà rẹ o àyàfẹ́ tó bá kí jímọ̀ báyìí òun ò ní kí àyílà ṣùgbọ́n ẹni tí ò bá láǹfààní fún dika àbídínì láti kí jímọ̀ tòní báyìí ẹsùpé kí wọ́n mọ̀ rí pé wọn ò kì í àyílà o ẹ̀yin ọdún san ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run bá di ọwọ́ wa o ẹ jẹ́ ká mọ̀ rí pé mùsùlùmí tó mọ ti ń ṣe òun náà lẹni tó pọ̀ nínú àwọn ẹsẹ̀ olóore tí máa sojú kòkòrò tábà rẹ pé nǹkan kan da nǹkan kan da nǹkan kan ní ládàá yóò máa sojú kòkòrò láti máa ṣe kó bàa lè máa rí àwọn nǹkan yìí fi pamọ́ di ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà abẹ́ ọlọ́run ọba ń tóbi rẹ̀ kó mọ́sàgbà ìrún wa kó gba àwẹ̀ wa kó gba ìfaralẹ̀ wa kó ṣàmójúkúrò àṣìṣe wa àṣe ètò wa àti tá a fa ìmọ̀kan ṣe torí pé Ọlọ́hun ọba aláforíjì ni tó sì nífẹ̀ẹ́ sí kó máa foríjì yàn. الحمد لله العلي الكبير الذي يقر بجلاله وعظمته أولو العقول والنهى وما من خلقه إلا وهو دليل وبرهان على عظمته وجلاله أحمده وأجلله وأشكره وأمجده حمدا لا مثيل له أشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله واشهد ان الله سبحانه وتعالى لا مثيل له في ذاته وافعاله واسمائه وصفاته وملكه لا اله الا الله الله اكبر لا اله الا الله الله اكبر اللهم صل وسلم على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن شهر رمضان قد أتى ومضى ولم يبق إلا آثاره ومدى تأثيره في كل فرد وجماعة في العبادة والأخلاق والسلوك والمعاملات كم من شارب الخمر ترك الخمر في رمضان وكم من زان هجر الزنا في رمضان وكم من خائن ودع الخيانة في رمضان وكم من كاذب جانب الكذب في رمضان وكم من مستهتر نبذ الاستكتار في رمضان فربكم الذي تخافونه وتتقوه في رمضان هو ربكم بعد رمضان وفي كل حين ولا تدبروا على أعقابكم فتنقلبوا خاسرين عباد الله ابقوا آثار رمضان فيكم بما يلي صوم ست من شوال وصوم الاثنين والخميس وصوم ثلاثة من الشهر أي أيام البيض وقيام الليل إلزموه ليبقي آثار صلاة التراويح وداوموا على تلاوة القرآن الكريم كما تعودوا كما تعودتموه في شهر القرآن أي شهر رمضان فلا تكونوا كالذين هجروا كتاب الله وقال الله فيهم وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا عباد الله لا تنسوا ربكم بعد رمضان ولا تكونوا كالذين قال الله تعالى فيهم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون عباد الله اتقوا الله حق تقاته واخشوا يوما ترجعون فيه إلى ربكم وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا لعلكم تفلحون نسأل الله العلي القدير أن يعيدنا أن يعيد علينا رمضان أعواما عديدة وأن يوفقنا الأعمال صالحة التي ترضى بها عنا فيه وكل عام وأنا وأنتم بخير تقبل الله منا ومنكم أتبني ودولون أتوفي أقفوا ولون وباني كسي أبا tó ga ju أبا tó ń ga أبا تي tó tóbi ju gbogbo tó tóbi gbogbo fún títóbi rẹ̀ kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tọ́lọ́ ń dá yálà ó kéré àbó tóbi àyàfi kó máa jẹ́rìí sí títóbi ọlọ́run àyàfi kó máa jẹ́rìí sí ìhẹ̀rìmọ̀ ọlọ́run ẹ̀yin ẹ jẹ́ ká wo èyí tó kéré nínú ẹ̀dá tọ́lọ́ ń dá ẹja awọ ẹ̀fọn bó ṣe kéré mọ́ bóyá bá wu ẹ̀fọn títí títí títí èyí ó sì gbòtító bí bó ṣe mọ bẹ́ẹ̀ yẹn bá jókòó tó o bá stọ́dì ẹ̀ dáadáa èyí ó gbòtí tóbi fọlọ̀ bákan náà bẹ́ẹ̀ yẹn bá tún wo ẹ̀dá mi inú ẹ̀dá ọlọ́run tó tóbi ẹ̀rọ ọlọ́run ọba báyà ẹ̀dá ọlọ́run ọba ní oòrùn bóòrùn ṣe tóun oòrùn ó ju gbogbo ilé ayé lọ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní a rí ilé ayé yìí lọ́nà one point three million ilé ayé yìí tá a lè yọ nínú oòrùn gbogbo ayé àti gbogbo tí ń bọ̀ so kó wípé ọba alágbára ni ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ntí ọba dá ó ń tọ́ka sí agbára rẹ̀ gbogbo ntí ọlọ́run ọba dá ó ń jẹ́ ká ọba yìí ọba tó o adúpẹ́ fún ọba náà agbé tóbi apàtàkì ẹ̀ ọba yìí ọba ọ̀kan ni. ọba tí ò ní àfiwé tí ò ní àfijọ níbi orúkọ rẹ̀ kò sẹ́ni tó dàbí ọlọ́run níbi orúkọ ọlọ́run kò sẹ́ni tó dàbí ọlọ́run níbi àwọn ìròyìn rẹ̀ kò sẹ́ni tó dàbí ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó jọ ọlọ́run nínú ìṣe ọlọ́run mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní sámà àti ilẹ̀ àfi ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú san ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run bá aṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn ẹrú san ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba dọ̀rọ̀ wa o ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ ká mọ̀ pé oṣù Ramadan ó ti wá ó sì ti lọ Ramadan Ramadan ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ Ramadan ti wá ó ti lọ o kò sí tó ṣẹ́kù bí kì í ṣe ti Ramadan tó bá bí sí wa lára Ramadan tọdún ìwọ náà yẹrẹ wò kí ni nǹkan tó lékún sára rẹ nínú ìjọsìn gbé a tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọsìn báyìí ò mọ̀mẹ́lá ṣùgbọ́n ní Ramadan yìí ó sì ti wá mọ̀mẹ́lá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìwà báyìí kò sí nínú ìwà mi ṣùgbọ́n ní Ramadan yìí pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ìwà báyìí ti mọ̀mẹ́lá dákojúwe ẹni tí mo ń bínú fùfù nínú Ramadan Ramadan ó kà lápákò ah, má jẹ́ ń bínú má jẹ́ ń sinú bí má kí Ramadan ó tún wá lọ kó o tún wá di alájàngbùlà jẹ́ kí Ramadan kó ipa tó dá sí ọlá yẹn jẹ́ kó ṣẹ́kù sí ọlá tí Ramadan balẹ̀ nínú ìjọsìn wa ẹ̀yẹ rúṣà ọlọ́run nínú Ramadan tàbá kí ṣáìtàn á tún ká sámú á tún farabalẹ̀ kí àbí Ramadan bá lọ tán kò yẹ kí irun náfìlà òru kò ní wá rárá mà tahajud kìyàmúlẹ̀ kódà bẹ́ẹ̀ yóò lè kí mọ́kànlá wọn bẹ́ẹ̀ tí yẹn bá lè kí ń bẹ̀ torí bí odidi workshop odidi oṣù kan téèyàn bá ṣe ó yẹ kó lápá lára yẹn tírénì oṣù kan tábà fún yẹn tírénì lórí nǹkan kan fóṣù kan tóṣù kan wá parí téèyàn wá tún léèyàn ọmọ nǹkan yẹn ṣe á ká yẹ onítọ̀hún odidi oṣù kan òun la fi lọ fún spiritual training nínú oṣù Ramadan àtọmọdé àtàgbà àtọkọ àtìyàwó ó ó mọ́dẹ́lì ìgbésí ayé wa ó rehabilitate ìwà wa àti ṣeṣe wa tí Ramadan bá lọ tán ẹ má jẹ́ ká padà ṣeṣe àárọ̀ ntí Ramadan ṣẹ́kù ó nìyẹn ṣùgbọ́n gbólóhùn oṣù Ramadan gangan fún rẹ̀ ó ti lọ ṣùgbọ́n tó ṣẹ́kù sí wa lára yẹn òun náà láti máa gbé lọ títí tí Ramadan míì tí ó tún fi dé o ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú san ọlọ́run nínú ìjọsìn wa kí ni Ramadan kí ló ṣẹ́kù sí wa lára ẹlòmíì kò pa wákàtí márùn jẹ nínú Ramadan ṣùgbọ́n tí Ramadan bá lọ tán ó tún di pé kẹ́ ẹ máa lé kiri kó tó kí wákàtí márùn ẹlòmíì tọrẹ àánú nínú oṣù Ramadan tí Ramadan bá lọ tán kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí sọ lẹ́yìn pé káwọn náà kíyèsí nǹkan gbogbo ẹni tó bá jẹ́ pé aláìní nínú oṣù Ramadan tó sì wà láwùjọ àwọn mùsùlùmí tẹ̀sí yé yóò gbàgbé pé òun tó lórí jíjẹ múmu rẹ o yóò gbàgbé ẹ ní Ramadan bí ṣe máa ń yàn ní Ramadan bó o ní ọjọun ní Ramadan ó jẹun tó wọ ó sinú ó jẹ sàárì ó jẹun tó wọ àwa tá a wá ń ṣe nǹkan nínú Ramadan ẹ̀yìn ẹrúṣọ Ọlọ́run ṣé wọ́n ti kó wa lọ ní nígbà tí Ramadan bá lọ tán bàbá lè mójútó nǹkan yẹn kò ní sólò sí mọ́ a lè lówó lọ́wọ́ jura wa lọ a lè nípò jura wa lọ ṣùgbọ́n ká jẹun yìí gbogbo èèyàn náà ni ó jẹun gbogbo èèyàn ni ó jẹ tí ó yọ ṣùgbọ́n tí Ramadan bá tún lọ tán lẹ́ẹ̀ma gbọ́tẹ́ lomi ò ní pé láti jẹ ta lòun ti jẹun kí ló dé ẹ jẹ́ ká kọ́ ṣe èyí tá a máa ń ṣe nu Ramadan nìyẹn tá a máa ń sàánú ẹ tó kú díẹ̀ káàtó fún tá a máa ń fáwọn èèyàn ló ń jẹ alitaam ìmọ̀ fáwọn èèyàn ló ń jẹ nínú àwọn iṣẹ́ olóore tó lè gbéyàn wà lìjẹ́nà gbéyàn bá dún ni mọ̀ tọ́lọ́ ń bá fi rọ̀yàn lọ́rùn káwọn èèyàn máa jẹ nínú oúnjẹ rẹ̀ kọ́ ọ máa rí pé òun fáwọn èèyàn ló ń jẹ nínú àwọn nǹkan tó lè gbé èèyàn wà lùjẹ́nà ni Allah bá subhanahu wa ta'ala Allah láwọn èèyàn kan wọ́n wọ̀ nù ná wọ́n wà máa bí wọ́n léèrè àmàlẹ́kọ̀ ní pé ma salakakum fi saqar kí ló dé tẹ́ fi wọ́n ná wọ́n ní qalu lam minal musallin wọ́n ní àwọn ìkírun ni wa lam naku nut'imul miskin bẹ́ẹ̀ sì ni a kì í fún aláìní lóúnjẹ ẹ̀wọ̀n kan wọ́n èé fún yàn lóúnjẹ wọ́n tara rẹ̀ di kí o wọ́n tara ẹ̀dọ̀ mọ́ náà ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀tẹ̀ lẹ́dí yóò kẹ́sìbù bí dín fàdáìlìkà lẹ́dí yẹdu ọ̀lẹ́yẹtìm wà láyà hubbu aláàtọ̀ amílì miskin. ìmọ̀ fún àwọn èèyàn ló ń jẹ èèyàn fẹ́ ṣe nǹkan ìpàwọn èèyàn wá jẹ láwọn ìlú Islam ẹlòmíì ọkà bùṣe gàdà ọkà lè sọ pé inṣàlá tó bá dalẹ̀ káyàn wá jẹun lọ́dọ̀ kì í ṣe ní Ramadan nìkan ẹ lè invite àwọn èèyàn sí dinner kan wá jẹun lọ́dọ̀ èèyàn ìyẹn lè ní tó bá di jọba yìí nírọ̀lẹ́ káwọn yẹn wá jẹun lọ́dọ̀ èèyàn gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ kí a mójútó àwọn nǹkan tí Ramadan ẹ̀kọ́ tó kọ́ wa àbí tó tó ṣe fún wa nìyẹn ẹlòmíín bẹ níbi iṣẹ́ ó lè jẹ́kẹ́ bá abúlé ti ń ṣiṣẹ́ yẹn olóúnjẹ kan máa gbóúnjẹ wá nírọ̀lẹ́ tí gbogbo èèyàn máa ń rà á èèyàn kà lè sọ wípé da gbogbo oúnjẹ tí ẹ bá gbà máa sanwó ẹ̀ wọn ò ní ṣépè fún ọ àdúrà náà ni wọ́n ṣe fún bí wọn ò sì ṣàdúrà inú ọlọ́run tó torí ẹ̀ ṣe ó gba lára ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká mú yẹn mọ́ ihun tí ò yẹ kó bọ́ ọmọ wa lọ́wọ́ eléyìí kí wàá ṣe fún mùsùlùmí nìkan gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká mójútó àwọn tí kò wọ́n yẹ ṣe mùsùlùmí wọ́n lọ ẹgbẹ́ alágbélébú pupa wọn a lọ mọ fáwọn yẹn lóúnjẹ láwọn ìlú tó ṣe wípé èèyàn wà ń bẹ̀ àwa mùsùlùmí àwọn náà lè ṣerú àwọn nǹkan báyìí ká lọ síbi nǹkan àwọn èèyàn tó kù díẹ̀ káàtó yálà àwọn iṣẹ́ mùsùlùmí àbájá mùsùlùmí ni o ẹnikẹ́ni téèyàn bá fún lóúnjẹ èyí ó gbalada kódà wàlẹ̀ òkàna kàfíà kódà kó jẹ́ kẹfẹ́ ẹranko ajá ànábì ní ọlọ́run sọ pé obìnrin kan dọ́mọ àlìjẹ́nà nítorí pé fún ajá lómi mu ajá lásánlásán à ń bèlè níta sí ọmọ nìyà ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa nínú ẹ̀kọ́ tí Ramadan kọ́ tó fi kọ́ wa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa bó ti mọ ní ọmọ kò sẹ́ni tí ò fún yàn lóúnjẹ ní Ramadan ẹ mẹ́jà ajẹ́ ìjọba tó mọ̀ dá mi báyìí tó dé láti tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ adúní mọ́ àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ẹ̀kọ́ tó rọmọdán fi sí wa lára ẹ mẹ́jẹ kó bá rọmọdán lọ. ìyẹn sàn ọlọ́run mélòó mélòó lọ́mùtí tó ti fọtí lẹ̀ báyìí nínú rọmọdán tí ò débi ọtí má fódìdí ọgbọ̀njọ́ ó ọtí mímu mélòó mélòó lóníṣìnà tó ti dágbére fálẹ̀ nínú oṣù Ramadan pé jìnnà sí mi o mò ń gbà ọ̀rọ̀ lọ́wọ́ mélòó mélòó lẹ́nu tó pé jàǹbá four one nine jìbìtì nílùú tó dágbére fún jìbìtì nínú oṣù Ramadan mélòó mélòó ni akurọ jẹun akurọ tà tó náà fi rẹ gbé àti ìbá sínú Ramadan tá a wà yìí òun mọ̀rọ́ tó wọ́n bá pa tí nǹkan báyọ̀ bá fi bọ́ sóun lọ́wọ́ ṣùgbọ́n à ń gbá rẹ̀ ó fi rọ́ sílẹ̀ mélòó mélòó ni oníbàjẹ́ tó sì fi gbogbo àwọn ìràpálapàla sílẹ̀ ní oṣù Ramadan ẹ̀yin arúsàn ọlọ́run ṣùgbọ́n náà lẹ́bẹ̀rù tẹ́ fi fi gba àwọn nǹkan ìbílẹ̀ ní oṣù Ramadan ọlọ́run tẹ́ bẹ̀rù tẹ́ páyà rẹun bí Ramadan ṣe lọ tán ọlọ́run inú Ramadan òun náà ni ọba ìgbàkigbà o Ramadan ló lọ ọlọ́run ò lọ o ọlọ́run ti ń bẹ nínú Ramadan tẹ́ ń bẹ̀rù ẹnu Ramadan yẹn tẹ́ torí ẹ̀ jalè tẹ́ torí ẹ̀ mutí tẹ́ torí ẹ̀ purọ́ tẹ́ ẹ̀ torí ẹ̀ ṣe zìnà tẹ́ ẹ̀ torí ẹ̀ lu jìbìtì ọlọ́run yẹn náà ní ń bẹ tóṣù rọmọdán bá lọ tán o ẹ má jẹ́ kí rọmọdán ó lọ tán kẹ́tún wá padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ kó tún padà síbi ọtí kó padà síbi gbígbérun jùlẹ̀ kó padà síbi jàǹbá kó padà síbi zìnà kó padà síbi irọ́ pípa kó padà síbi gbogbo ìwà tí ò dáa lọ bẹ̀rù ọlọ́run ọba yìí ọba tó ṣẹ́kù ni o Ramadan lè lọ ọlọ́run ọba ọlọ́run tó bá ipọ́lọ́ náà ló bẹ̀rù ní Ramadan ó yẹ kí bẹ̀rù ọlọ́run ọba yẹn kó tún wà pẹ̀lú ẹ̀ Ramadan bá lọ́tọ̀ o torí pé Ramadan ló lọ ọlọ́run ọba tó dá wa kò lọ o ọmọ padà ṣẹṣẹ àárọ̀ ọmọ padà sínú ìwà bàjẹ́ kí ọmọ bá wa di ẹni òfò ọlọ́run ṣe wá ní ẹni òfò ẹ̀yin ẹrúsàn ọlọ́run àwọn nǹkan ń bẹ tí Islam gbé kalẹ̀ tó lè máa jẹ́ kí erí pa Ramadan kó ṣẹ́kù sí wa lára kó má lọ torí pé tẹ́ ẹ bá ṣàkíyèsí erípa tí Ramadan fi sí ọmọnìyàn lára tí bá lọ tán ma rahma ẹni tí yóò kú ninety percent eighty percent lára rẹ̀ ó sọ wọn àtàfà àtọmọké ẹlòmíì five percent ní ó kù ẹlòmíì two percent ó kù ẹlòmíì gbogbo ẹ̀ ó jẹ̀ tán ẹni tó wá jà rúburúbu ni ọmọ ìgbìyànjú fifty percent kọ́mọkùnbẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ a ṣàlàyé fún anú kútúbà alákọ̀ọ́kọ́ wípé àpèjúwe èṣù tẹ rí ni tí wọ́n dè mọ́lẹ̀ nínú oṣù Ramadan tí wọ́n wá tú sílẹ̀ báyìí nígbà tí Ramadan ti lọ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe kìnìún tá a dè mọ́lẹ̀ fódìdí oṣù kan àwa febi pa fóṣù kan gbàtà wa túlẹ̀ a tú sí agbo àwọn ọ̀dọ́ àgùntàn jọ̀mọ́ ẹ mọ bí ó ṣe máa kí àwọn àgùntàn bẹ́ẹ̀ náà lè ṣùṣe rí pẹ̀lú wa báyìí yóò rí pé ah odidi iṣẹ́ tó ń wò rí ṣe láàrin ọgbọ̀njọ́ ọwọ́ òun tẹ̀yìn bẹ́sù ṣe fẹ́ bó ṣe fèsì wa ní agbọ́dọ̀ kí sara ìdí nìyẹn tí rọmọdọ́ọ̀nù ọlọ́jọ́ kejì báyìí gbogbo ẹ̀kọ́ rọmọdọ́ọ̀nù yẹn á sì gbàgbé ẹ̀ èṣù ara ń kan ebi ti ń pa lórí wípé kò rí àìdá yẹn ṣe ó lágbára nínú oṣù Shawwal bẹ́ẹ̀ yóò bá sọ́ra gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láyé ó ṣẹ̀ nínú oṣù táwa bẹ́ẹ̀ láàbí sọ pé bẹ́ẹ̀ ní ṣe jọjọ ọdún ẹlòmíì lé ní ọdún yìí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ rí láti jọ́tọ́dún yìí ti bẹ̀rẹ̀ òní ọjọ́ ọdún yìí ni ó ṣẹ̀ tó gbé ṣetán iṣẹ́ yẹn yóò ní agbára lára ẹ̀ yóò ti sẹ́ǹdì gbogbo àwọn ẹjẹ̀ǹtì ẹ̀ pátápátá lọ́yà ẹlọ́dún mọ́sálásí ẹlọ́bẹ̀ ẹgbà ẹlọ́dún tiwọn ẹlọ́lé kìnìkan ẹlọ́ gbogbo bí dáàbí ṣe fàájì lónìí ọdún ẹlọ́dún òde wọn mẹ́ẹ̀ láàfin ní kóníkàlùkù ká kè sára wa èsù ara nǹkan báyìí nínú rẹ̀ ó dùn odidi oṣù kan ló fi strike odidi oṣù kan ló fi gbọ́lidé kì í sì ṣe pé ọlùdé pé òun tún láàsì wọ́n dè mọ́lẹ̀ wọ́n ti túlẹ̀ báyọ̀ látara àdé eléyìí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga nínú àánú rẹ̀ lórí wa ó wá gbé àwọn nǹkan kan kalẹ̀ látòrí ahọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam pé àwọn nǹkan yìí tá a bá lè máa mójútó lẹ́yìn Ramadan àwọn nǹkan yóò retain yóò jẹ́ kó ṣẹ́kù sí wa lára àwọn ẹ̀kọ́ tí Ramadan fi sí wa lára àkọ́kọ́ ní ẹ̀ àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal ẹ̀wà ní Ọlọ́run lérí wa ṣètàn ó rò pé òun ti ríṣẹ́ ṣe ọba tún lè rí ti bẹ̀rẹ̀ àwẹ̀ ah, yìí ni ah àwọn ò tẹ̀lé àwọn òun ò tẹ̀ dáadáa ìdí nìyẹn tó fi jẹ́ pé èyí tó dáa ká má fi àwẹ̀ yẹn falẹ̀ ká tètè bẹ̀rẹ̀ kọ́dà bó ṣe wípé yẹn bá lè gbà tù tẹ̀léra wọn gan ó dáa púpọ̀ ṣùgbọ́n téèyàn bá lè tó tẹ̀léra wọn kò sí láì fún bẹ́ẹ̀ tètè bẹ̀rẹ̀ kí ṣètọ́nù lè mọ̀ wípé kò ríṣẹ́ ṣe lórí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹni tó bá gba àwẹ̀ Ramadan tó gbà á pé tó tún wá gba àwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal oṣù kẹwàá nínú oṣù Islam yìí tá a wà ń bẹ̀ yìí tó bá gba àwẹ̀ ọjọ́ mẹ́fà kana kasiyami dahar bí ìgbà téèyàn fi gbogbo ọdún kan gbààwẹ̀ ládàá rẹ̀ lẹ́nu yóò gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn oríṣi ọlọ́run ẹ̀jẹ̀ kan bójútó lé o àwọn bàbá wa ti mọ̀ gba ti pẹ́ ṣùgbọ́n àmọ́ pàwẹ̀ sítú ṣàwọ́à ni wọ́n a máa pè ní àwẹ̀ Fatima àwẹ̀ Fatima náà máa ń pè mẹ́fà ní oṣù ṣàwọ́à kì í ṣe àwẹ̀ Fatima o sítú ṣàwọ́à ni ṣùgbọ́n orúkọ táwọn bàbá wa máa ń pè nù lẹ́ẹ̀fì lè mọ̀ pé súnà ti yá àwọn bàbá wa gan ti pẹ́ n tí wọ́n kà ni wọ́n ń lò ní èyí tó yé wọn tí wọ́n kà wọ́n ń gbìyànjú wọn lò kọ́lọ́mù bá kọ́mọ́sí àbá sanwó lẹ́sàn dáadáa àwọn tó ti bọ́ sálì kí wàhámà ọlọ́run kó bá foríjì wọn. bákan náà àwẹ̀ yọmùl ifnayin wà yọmùl khamis àwẹ̀ ọjọ́ monday àti ọjọ́ thursday àwẹ̀ ọjọ́ méjèèjì yìí àwẹ̀ tí èèyàn tún máa fi ń rì níhùn èyí tí rọmọdánù sẹ́kù síyàn lára ni kéèyàn tún gbàwẹ̀ ọjọ́ monday kéèyàn tún gbàwẹ̀ ní ọjọ́ alhamis téèyàn bá ń ṣe yùn ẹ̀kọ́ tí rọmọdọ́ọ̀nù ṣẹ́kù sí yàn lára kò ní tètè kúrò lára yàn yóò tún ṣẹ́kù sí yàn lára bákan náà àwọn ọjọ́ mẹ́ta nínú oṣù ọjọ́ tuntun ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún nínú oṣù ojú ọ̀run kí a tún máa gbìyànjú àti máa gba àwẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí bákan náà ká máa dìde lóru tahajud kìyàmù lẹ́yìn kò ní jẹ́ kí ẹ̀kọ́ tí ìwọ̀n ásámú tarawih tó ṣẹ́kù sí wa lára kò ní tètè lọ ẹni tí ramadan bá lọ tán tí ń bẹ̀rẹ̀ sí ní dìde lóru tí ń yan tahajud torí pé ìwọ tó ń sọ pé tahajud ṣòro fún ọ yìí odidi ọgbọ̀njọ́ ló fi ń kíra kà mọ́kànlá àbí mẹ́tàlá ó dẹ̀ ní kò sọ ọ́ ń náà tí ramadan bá wà lọ sọ́jọ́ ọmọ àti ilé yanáfílà méjì ẹlòmíì lálóhùn báyìí yóò tó sọ̀rọ̀ fún májèkéjì ọjọ́ olérò kódà bó ṣe rákà mẹ́rin péré ló lè jí lóru kọ yanáfílà kódà kọ yàtá kó ṣe ń tọ́ fẹ́ ṣe kó tó lọ sùn padà ẹ̀kọ́ tí asámú fẹ́ fi sí wa lára nìyẹn ẹ̀kọ́ tí asámú fẹ́ fi sí wa lára ìtumọ̀ ẹni pé tóun bá ti lọ tán o àwọn náà òru náà mẹ́jọ tún di inú rọ̀mọ̀dọ́nù ti ń bọ̀ kó fi tó yan náfìlà rò kódà kò sí raka méjì anabi sallallahu alayhi wa sallam anabi rí arákùnrin kan jọ kan anabi ní ah, ọ̀rọ̀kùnrin yìí ọba sì dáa tó bá ṣe pé máa ń yan náfìlà rò ni àwọn sábẹ́ ní kí ló dé anabi ló máa ń yan tẹ́lẹ̀ fún mọ̀tàrọ̀kà ó dẹ̀ gbójú sílẹ̀ kò yan náfìlà lóru mọ́ ẹ̀wù dáná sọ sallallahu alayhi wa sallam yá ọ ṣe o ọ̀rọ̀ rẹ̀ ò bá dáa tó bá lọ jẹ́ pé ń ṣe bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà jáyẹ̀ o kẹ́lò mi òjú tó yẹn náfìlẹ̀ òru báyìí ìyókù tó dínú rọ̀mọ̀tọ́ọ̀nù ti ń bọ̀ yàtọ̀ sí náfìlẹ̀ òru àtúndàrún mọ́jú tá a bá la fẹ́ jí láago mẹ́rin nínú àwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ mẹ́rin náà láàyè àbúrò ni jàmọ́ a ti fọkàn sí pé mo fẹ́ jí dáná sàárì aago mẹ́rin náà láàyè ẹjẹ́ rọ̀mọ̀dánù ọlọ́tán kọ́ wa pinnu pé mo fẹ́ jí yẹn náfìlẹ̀ láago mẹ́rin ọ̀dọ̀ aago mẹ́fà òtún dìde ṣètọ́ ni ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jàjọ lọ́mọ wa lọ́wọ́ mùsùlùmí tí bá ti máa jiyàn náà fìlà lóru ó ti dín irin ta kò sí onítàn anabi sallallahu alayhi wa sallam anabi ni wasallu bilayl wan nasu niyamu anabi ni ẹ máa jí dìde lóru ẹ máa yàn náà fìlà nígbà tó gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ti sùn ojú ẹ̀yin tẹ́ jíun ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ lọ wò nílùú yìí mélòó làwọn tó jí lóru wọn kàn tiwọn láyé mélòó làwọn tó jí lóru ọlọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn mẹ̀lẹ́kà pé kí ni wọ́n ń fẹ́ nǹkan báyìí ni wọ́n fẹ́ gbogbo yòókù ti sùn àwọn òsùn pé bẹ́ẹ̀ ni wọ́n ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni mo ti ṣe fún wọn. so látara àdé eléyìí ẹ má jẹ́ apaná fílẹ̀ òru ẹ má jẹ́ apatí o bó ti mọ ni kò mọ kódà kò ṣe rákà méjì péré o sì yàn tá báyìí o ṣàdúrà o tún lọ sùn padà ẹjọ́ ajé mọ́ wa o nínú nǹkan tí wọ́n fẹ́ kó sẹ́kù sí Ramadan títàràwì tó bí sí wa láà òun ni ìmọ̀ yẹn náà filẹ̀ o ẹ má jẹ́ ká pa á ti di Ramadan ti ń bọ̀ bákan náà kíkẹ́ alukur'an ẹlòmíín bẹ odi kur'ani mẹ́rin òun ló kéré ní oṣù yìí ẹlòmíín kur'ani márùn òun ló kéré ní oṣù yìí kó mẹ́ta ẹlòmíín kó méjì ẹlòmíín ké odidi kur'ani kan kódà ẹni tí ò kó odidi kur'ani kan gan sáré pé òun ti láwa kur'ani ní oṣù yìí ju ti tẹ́lẹ̀ lọ so tí Ramadan bá lọ tán ẹ̀jẹ̀ ajé ó tún mọ́ wàhálà ọwọ́ akéré ju àríwá ẹ̀rí lóṣù kan kọ́ máa parí kùránì kan lóṣù kan kọ́ máa kí odò kùránì kọ̀ọ̀kan lóṣooṣù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí nǹkan tí oṣù rọmọdọ́n tó bí sí wa lára kámọ́dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n pa alukùránì tì tí kà á tí wọ́n yé tì láwà rẹ̀ ọlọ́wọ́n bá ní alukùránì kẹrin sọ wípé dájúdájú àwọn èèyàn mi wọ́n pa alukùránì wọ́n pa tì wọ́n yé kà á. ànábì fẹjọ́ wọn sùn lọ́hùn tó bá wá rí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o kùránì tá à ń ké nínú Ramadan ẹ máa gbọ́ lọ́tún lọ́sì nínú mọ́sálásí ní gbogbo àyè everybody ó bí sí oníkàlùkù mọ̀ tìláwà oníkàlùkù mọ̀ ká kùránì ẹ bá rẹ lómi inú ọ́fíìsì rẹ gan yóò mọ̀ tìláwà oníkàlùkù ti ní jíjá jíjá lọ́wọ́ tó ń tìláwà kùránì tí Ramadan bá lọ tán ẹja tún máa tìláwà kùránì kó má jẹ́ pé tó bá tún dinú Ramadan ẹlòmí ó tún ṣẹ̀ṣẹ̀ lọ gbé kuraani rẹ̀ jáde níbi tó gbé sí eruku ó ti bù ú yọ̀ọ́sẹ̀ máa gbọ́n ni gbà á látẹ̀sí ló ti tìláwà rárá kò yẹ kó rí rẹ̀ ká tún máa tìláwà kuraani tí Ramadan bá tún lọ tán Ọlọ́run ṣe àṣírọ̀rùn fún wa ẹ̀yin arúsàn Ọlọ́run ẹ má bàa gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbé Ọlọ́run ẹ má gbàgbé Ọlọ́run ọba yín tí Ramadan bá lọ tán o oníkálukú ló súnmọ́ Ọlọ́run nínú oṣù Ramadan oníkálukú ló fara ara lẹ̀ fọlọ́run ní oṣù ramadan o ò lè jẹ oúnjẹ rẹ o ò lè jẹ ní ramadan oúnjẹ ló gbé tọ́ bá wà nínú ilé bá kúkú jẹ ẹnìkan kò kúkú rọ bẹ́ẹ̀ yẹn jẹ́ tọ́ ọ bọ́ ta pé ah, àwọ̀ yìí lágbára kò kú sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n kò sẹ́nìkan tí ó ṣe bẹ́ẹ̀ kò sí ẹni tó rí rẹ̀ bá pé kan o tí ó ṣe bẹ́ẹ̀ ìwọ ló lóúnjẹ ìwọ ló ní mímu ìwọ ló ní ìyàwó o lè súnmọ́ kò sẹ́ni tó bẹ̀rù ọlọ́run ló bẹ̀rù tí ramadan bá wà lọ tọ́jà mọ́ ìbẹ̀rù ọlọ́run yẹn ẹ má jẹ́ kúrò lára wa ìwọ tó bẹ̀rù ọlọ́run oúnjẹ tó jẹ́ oúnjẹ àláàlì ò lè jẹ bóò ló ṣe wá tún wá ń jẹ oúnjẹ àrámù ìfaradà tó o ṣe lórí oúnjẹ àláàlì tó jẹ wọ́n wá gbé oúnjẹ àrámù síwájú ẹ ayọ̀ pé o lè ṣe faradà àwa ni ẹ téèyàn bá jẹ nísìnyí yóò dàbí ẹni pé èèyàn ń bínú wọ́n gbá já síwájú ẹ kò sì jẹ wọ́n gbọ́tí síwájú rẹ òun mú nínú Ramadan èyí tó já láàlì gan ò jẹ́ èyí tó já láàlì gan ò lè mú in tó fi lè mú ọ sì faradà tó èyí tó já láàlì èyí tó já ràámù nígbà tó dúgbò tí Ramadan bá lọ tán ó yẹ kó o lè sì farada láti lè má jẹ èyí tó jẹ haram ẹ má jẹ ká gbàgbé Ọlọ́run ọba tó o bí àwọn sọ nípa wọn náà quran Ọlọ́run ni bí àwọn tó gbàgbé Ọlọ́run wọn àwọn wọ̀nyí àwọn ni ẹni àwọn pòkì ni wọ́n ọlọ́mọ sì wá ní pòkì ẹ̀yin ọdúnṣan ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run ọba ju ọwọ́ wa o ẹ jẹ́ ká páyà ọlọ́run bójútó àti bó ṣe yẹ o olórí ntí Ramadan tó fi sí wa lára òun náà ní bẹ̀rẹ̀ ọlọ́run ọkọ̀ tí pẹ́ wọlé ẹ̀rí pé ní Ramadan ọkùnrin kì í pẹ́ wọlé o ní Ramadan torí pé kó wá ló fẹ́ sínú nínú ilé èyí fẹ́ jẹ́ kí ọba yẹn ń ta torí pé o ti fowó lẹ̀ fúyàwó kó ṣe mẹ́ẹ́mẹ́ẹ́ ẹlẹ́mìí méje kó sì pò kọ́ ẹlẹ́mìí mẹ́fà kó pò kalẹ̀ ọ̀fẹ́ jẹ nǹkan ò ní fẹ́ jẹ níta ọkùnrin míì sì ń bẹ ní Ramadan tí Ramadan ó fi parí ìyàwó gan máa mọ̀ lọ́tọ̀ níbi fífowó ọ̀bẹ lẹ̀ ìnára ẹ̀gúsí ni mo fẹ́ jẹ lónìí o mo jẹ ọbẹ̀ láò ẹ̀gúsí tọ́ba àyàwó ni ẹ̀ fowó rẹ̀ lẹ̀ ẹ̀yà gbà kí ló dé tí Ramadan lọ tó fowó ọbẹ̀ lẹ́mọ̀ inú Ramadan nìkan lóbìnrin mi máa gbádùn ọkọ ẹ̀ níbi ká fowó ọbẹ̀ lẹ̀ níbi ká tètè wọlé tí Ramadan bá lọ tán ọ̀dà aago mọ́kànlá ó tó wọlé gbogbo ọmọ àti àwọn ti sùn lọ́ba ní à ẹ ẹ fún ẹ ǹjẹ́ òun lòun ti bá ń jẹ bí ẹ bá wù yẹn ẹ ṣe bẹ̀ báwo ẹ má ṣe bẹ̀ sóun máa ń jẹun lé ni. ṣùgbọ́n tí Ramadan bá dé yóò fowó ọbẹ̀ lẹ̀ yóò ro ẹ̀kọ́ tó kọ́nu rọ̀mọ̀dán nìyẹn náà ó yẹ kó máa bá lọ bẹ́ẹ̀ kó bá lè jẹ́ ọkọ gidi ẹ̀yin ẹrúsàn ọlọ́run kò sí obìnrin ire kan nínú rọ̀mọ̀dán inú wọn a máa dùn pákán dárun mọ́jú kó dáná sàárì fọ́kọ wọn wọn á jí lóru obìnrin mi ò ní sùn tó bá ti jí ìmí látago mẹ́ta ni ó ti jí yìnyín ah, ìyẹn ló fẹ́ gún fọ́kọ òun yóò ti jí lóru yóò ti máa ṣe wàhálà yóò ti máa ṣe wàhálà yóò dáná ṣùgbọ́n tí Ramadan bá lọ tájà máa ọkọ mi ti bi iṣẹ́ dé ìyálágbájá ah so olè sáré bá mi ṣe ráìsì ráìsì mi wù mí ẹ̀dá kun mi ò lè ṣe wàhálà kankan bẹ́ẹ̀ bá ti lè mú gàrí alẹ́ la fi dídá oúnjẹ sí subhanallah oúnjẹ ọ̀sán bẹ́ẹ̀ ọ̀gá fi nǹkan kan panu ọkọ ni ẹ àníṣe ìrẹsì ń wù mí jẹ ní mú gàrí kò sáyè bẹ́ẹ̀ bá ti mú gàrí ó parí nu obìnrin tí sì ń sọ bẹ́ẹ̀ fọkọ yìí jàmọ́ òní sì ń jí lóru ti ń darun mójú ìtọ́kọ bá ti fẹ́ tí ó sì dáná rẹ̀ fọkọ ẹ̀yin obìnrin ẹ̀kọ́ lélẹ̀ yìí yín o Ramadan ló ti lọ yìí ẹ̀yin tẹ́ ń dáná fọ́kọ lóru tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ mọ́jú tí Ramadan bá lọ ẹ̀yẹ́kẹ́ tó máa tọ́jú ọkọ yín jù bẹ́ẹ̀ lọ tọkọ bá ní nǹkan báyìí ní wo òun ò wá ní dànù mọ́jú lọ́sàn-án gangan ni bá ń dáná nǹkan báyìí kò yẹ kẹ́ ẹ jẹ́ oròyìn lójú torí pé ẹ̀yin náà lẹ lo odidi ọgbọ̀n ọjọ́ tẹ̀ ń dánu mọ́jú nítorí pé ẹ fẹ́ dánu ọjọ́ fọkọ yín ẹ̀yin ẹrúsàn ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kún fún ẹ̀kọ́ nínú oṣù Ramadan gbogbo àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu oṣù Ramadan ẹ jẹ́ ká kíyèsí ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ kó lè yí ìgbésí ayé wa padà sí dáadáa nígbà tí oṣù Ramadan bá parí ẹlòmíì oníjàgídíjàgan ni nínú oṣù Ramadan ẹ ní gbọ́kọ́ bẹ́ẹ̀ nìkan jà jẹ́jẹ́ ni ó máa ṣe tí Ramadan bá lọ tán má tún padà di oníjàgídíjàgan o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yìn ọ̀rùsàn Ọlọ́run ẹ páyà Ọlọ́run tó ní kálukú ó dùn wájú ọlọ́run tí ó máa jábọ̀ nǹkan tó gbélé ayé ṣe ẹ máa ṣèṣirò ara yín kó ó máa ṣèṣirò ara ẹ̀ kó tó di pé wọ́n ó ṣèṣirò iṣẹ́ wa níjọ́ gbé ìdàlù kìámà o òkun ekun kó ní ọmọ màmá ẹ̀ ìwọ náà mọ ibi tó kù sí tètè yá gbìyànjú jẹ́ kí Ramadan kó tún ọ ṣe o ìwọ náà mọ ibi tó ti dá tún máa gbìyànjú kó o máa ṣàlékún lérí ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ tún wá o àwọn ibi tá a kù sí èyí tá a mọ̀ torí pé ibi téèyàn kù sí ìní ń bẹ èèyàn fúnra èèyàn ó pé mo kù sí bí ọlọ́mọṣẹ́ tún gbogbo wa ṣe lórí ẹ̀ ìní ń bẹ èèyàn ò ní mà ẹni tí ń wò èèyàn ń ta ni ó mà lágbájá kù sí bí lóbi jẹ́ kí tá bá ṣe wá pa kù síbì kan ká gbà ká mọ̀ alayhi wa sallam anabi ni alimumin mir'atul mumin anabi ni mumini si mumini mirọ̀ la jẹ́ fúnra wa kí ni túmọ̀ ẹ̀ tó o bá gbé mìíràn síwájú báyìí ọ̀sẹ̀ jẹun tán ata ti wá yí ọ lẹ́nu ìpè yí ọ lẹ́nu téèyàn bá wá dún wájú mìíràn ẹ mọ̀ pé tó yíyàn lẹ́nu àléébù ni wọ́n wá dé gbangba àwọn èèyàn ẹ̀sẹ̀ ń sọ fún ọ pé ah ló yí ọ lẹ́nu yìí àbùkù nìyẹn ní public ṣùgbọ́n bá bá ti dúró níwájú mìíràn mìíràn ọ̀ sọ fún ọ pé epo yí ọ lẹ́nu o kí lèyìn ó ṣe jàmọ́ òun ò nù kúrò bẹ́ẹ̀ bí mùsùlùmí ṣe jẹ́ síra wa nìyẹn ọmọ ìyá rẹ nínú Islam yóò pàkíyèsí ẹ kí ni ikú sí i báyìí tẹ́nìkan bá wá ń bá mírọ̀ jiyàn mírọ̀ sọ pé èédú ń bẹ àrígbà tó ọ fọkún ikú sì tún yí bí imú rẹ báyìí mírọ̀ fi hàn ọ́ ọ̀wọ́ wa ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ irọ́ ló ń pa kò sí wàhálà bọ́ sí gbangba tó bá ti bọ́ sí gbangba public ló yọ̀ pé ẹ bá fún ọ ní áńkì kan fi èyí ti dàbùkù mírọ̀ ọdún ilé rẹ ti sọ fún ọ ìwọ ló gbọ́ sí lẹ́nu ànábì ní mírọ̀ la jẹ́ síra wa ibi tá a bá kù sí ibòmí èèyàn kù síbẹ̀ èèyàn gan fúnra èèyàn lè mọ́ mọ̀ ìyàwó èèyàn lè mọ̀ ọmọ èèyàn lè mọ̀ àbúrò èèyàn lè mọ̀ ọ̀rẹ́ èèyàn lè mọ̀ ọmọ kéwò èèyàn lè mọ̀ àáfàá lè kù síbi kakó nǹkan mọ́ mọ̀ kó ti pọ́ ọmọ kéwò rẹ̀ ló mọ̀ lọ́bi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ga láyé yìí tó bá ti ga dépò pé èèyàn ò lè kọ̀rẹ́ tiẹ̀ ẹni yẹn ti súnmọ́ bí parun ẹlòmíín bẹ wọn ò máa rí pé ń lọ bí parun báyìí ṣùgbọ́n ẹ̀rọ mọ̀ bá àwọn èèyàn àti sọ fún wípé ibi ìparun ló ń lọ tó bá wá já síbẹ̀ yóò ní ẹ sì sọ fún mọ́nà ẹ̀rù ń bà wá àti sọ fún iná bá a bá sọ nísìnyí ẹ tún lè dàbí inú ní subhanallah àìmọye àwọn yàtọ̀ parun báyìí kò síbẹ̀ yẹn ṣe tóbi tó jọmọ́ ẹ̀ ẹ̀yìn ò lè pè fààyè ńlẹ̀ kí wọ́n tún ọ ṣe bàbá lè pé lẹ́sìn ó lè kù díẹ̀ káàtó nínú wà ó lè sọ̀rọ̀ míì kọ́rọ̀ yẹn kù díẹ̀ káàtó ẹlòmíì ni ó sọ fún ọ bá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó kéèyàn gbà ó lè o lè mọ̀ pé lẹ́sìn tó bá sọ fún ọ kéèyàn ó gbà ìyàwó èèyàn bá lè sọ fún yàn pé èèyàn kù síbi báyìí kéèyàn ó gbà torí pé ibi tá a kù sí ìgbà míì à mọ̀ fúnra wa ìgbà míì à ní mọ̀ ẹni tó bá ń wò wá òní ó mọ̀ pa kù síbẹ̀ alimuminuna walimuminat ba'duhum awliya'u ba'd ya'muruna bil na wa yanhauna 'anil munkar mùmìnì sí mùmìnì lọ́kùnrin lóbìnrin wa ọlọ́run ọba tó dá wa ó dá wa ní alágbọ̀rọ̀dùn ara wa ni a mọ̀ túnra wa ṣe a mọ̀ pa ara wa láṣẹ dáadáa a sì mọ̀ kọ̀ wá bàjẹ́ fúnra wa ẹ̀yin ọ̀rùsàn ọlọ́run ẹ jẹ́ kí a mọ̀ fààyè gba àtúnṣe láàrin ara wa ká sì mọ̀ ṣàtúnṣe pẹ̀lú àníyàn àtúnṣe tí kìí ṣe pẹ̀lú àníyàn ìyẹpẹrẹ tí kìí ṣe pẹ̀lú àníyàn ìfàbùkù kanyàn tí kìí ṣe pẹ̀lú àníyàn ìdójútì ọmọlàkejì tó gbẹ́yìn tó fẹ́ túnṣe tí àtúnṣe yẹn mú ìdójútì lọ́wọ́ òun ò ní gbà àpọ́nlé lára máa ń fẹ́ àwọn Yorùbá wọ́n ní ẹjẹ́ àpè wèrè lọ́kọ ìyàwó kó lè jáde kí ni o kó já aráyè lọ tẹ́ ẹ bá ti pe wèrè lọ́kọ ìyàwó ẹ pọ́nlé náà tí wèrè náà bá ti lé tọ́yẹ́pẹ́ ni tí tó pọlọ rẹ̀ yí tó bá ti bùkátà àpọ́nlé bó wàá lọ ẹni tí ó ní làákàyè kọ́kọ́ pọ́n ìyàwó ẹ̀ lé oníjọ́ ọdún ọwọ́ adénúlé o ti káwọn ọ̀rẹ́ rẹ wá pé wọ́n wá jẹun ọbẹ̀ wá ti jìnnà ilé alágbájá ọbẹ̀ ńkọ́ ààrẹ ah, dákun tó ẹ má bínú wọ́n fẹ́ẹ́ délẹ̀ owó obìnrin orí rẹ̀ ò pé ìdènà ni ọ́ lójú gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ah, ìyàwó yìí gọ̀ bàjẹ́ gbónúgbà bá ṣe pé bẹ́ẹ̀ náà ni lóòótọ́ ìyàwó ẹni ṣùgbọ́n náà dì sáfà pọ́nlé látọ̀dọ̀ rẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ìyàwó rẹ̀ ìyàwó Àìṣà wọ́n wu ìwà kan tó lágbára tẹ́gbẹ́ mi àbíwọ ni ọ̀rọ̀ tí ó dá ẹlẹ́nu wá sí yóò burú pọ̀ owú náà ló débẹ̀ ọ̀kan náà ànábì láwọn àlejò tó wà pẹ̀lú ànábì inú àwọn sàábé ànábì wá fẹ́ gbóúnjẹ fún wọn nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹnìkan bá tètè gbóúnjẹ wá nínú àwo ó gbé kalẹ̀ ìyàwó Àìṣà radiyallahu anha àwọn ní lẹ́mìí pa ló yẹ káwọn ṣe nǹkan kó tó di pé ìyàwó ìyàwó òun tètè ó tètè ṣe gẹ́gẹ́ bí owú ìyàwó àṣà wa sáré kọjá wọ́n sì fẹsẹ̀ ta gbogbo oúnjẹ ọ̀nà àwo bá ọba fọ́n gbogbo oúnjẹ ọba fọ́n ká ó sì kọjá ànábi sì ń wọ̀ àwọn sàbí náà dákẹ́ kò sẹ́ni tani ó lè sọ̀rọ̀ ànábi wa ni gọ́ọ̀rọ̀ ti ummukum gọ́ọ̀rọ̀ ti ummukum gọ́ọ̀rọ̀ ti ummukum ànábi ni ìyá yín ẹ̀wọ̀n táwọn ọ̀bí sọ ìyá yín òǹjòwú ànábì ò níyàwó o ṣe ń bá ní ìyá yín jòwú ṣe ẹ̀ fún ìyá yín ẹ̀wọ̀n ikima tí ń bẹ́ẹ̀ bẹ̀rọ̀ ànábì sọlá ànábì ó sọ pé ìyàwó mi ń jòwú ànábì ìyá yín òǹjòwú àwọn sàbí wọn wura wọn lójú kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ ìyá tànàbì tún pé òun ànábì fi kí ni ó tún palẹ̀ ànábì wa ni tọ̀ ìyàwó tí wọ́n dóúnjẹ tiẹ̀ nù sí àgbélù tiẹ̀ náà nídùn ànábì wa tún pe ìyàwó Aisha ó tún pe lórúkọ tínú rẹ dùn sí bí ẹni pé ní ní fún mi ní èyí tó da nínú àwò ọ mu wa sọ pé àwọn sàbí tọ̀ ṣé ẹ rí oúnjẹ tó fọ́ ẹ máa jẹ́ bá ń ẹ máa jẹ́ torí pé ilé òkúkú dọ̀tí tẹ́lẹ̀ jẹun ẹ máa jẹ́ náà wa mú ànábì wá fún ẹni tí ìyàwó àyíṣà fún àwọn tiẹ̀ ànábì ni wá gbà gba ilé fi dọ́pò tiẹ̀ tó fọ yẹn ọlọ́run fẹ́ máa sọ nǹkan kan ànábì ni rà wọ́n ti jẹ oúnjẹ tó gbé wà àwo tó sì fọ́ òun náà ló ti gbà padà yẹn kò sí wàhálà ó ti parí sallallahu alayhi wa sallam àpọ́nlé ibi tá a ti lọ àpọ́nlé lára ń fẹ́ kódà kẹ́nìkan ṣe nǹkan tó dùn wá bàbá ń fìbínú sọ̀rọ̀ ká tún máa sọ ọ̀rọ̀ tí ó máa jáde ìwọ ìwọ rádàrà dáì ah ṣe bí ní kàlọ́wọ̀ nílé tí mo fi lọ mọ wálẹ̀ ìran bá bá tiẹ̀ aláìláìláìlá ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù èyí ò máa sọ ahọ́n yẹn kódà kínú máa bíyàn ó máa sọ ahọ́n ó tún máa fi àpọ́nlé o ó tún máa fààyè àpọ́nlé o náà lẹ̀ nínú ọ̀rọ̀ àwa ń bèlè tàṣí ẹni tá a fẹ́ túnṣe ẹni tá a fẹ́ túnṣe tó bá ti rí pa níyàn àtúnṣe ni ó súnmọ́ kó gba tá à ń sọ lọ́wọ́ wa ṣùgbọ́n ẹni tá a fẹ́ túnṣe tó ti rí pé àníyàn àbùkù àníyàn ó fẹ́ dójú tì í olóòní gba àtúnṣe ṣeéṣe látara àdé eléyìí ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o gbogbo ibi tá a kù sí nínú Ramadan a nígbàgbọ́ wípé Ramadan ti bá wa tún un ṣe àwọn èyí tó bá ń ṣẹ́kù náà bẹ́ẹ̀ bá rí tara mi kí n gbìyànjú àti túnṣe bẹ́ẹ̀ni ìbá wa rí bó ṣe kó wọ́n lo bá mi rí sọ fún mi àánú rọmọdọ́ọ̀nù ẹ̀ sì ń ṣe báyìí màtún rọmọdọ́ọ̀nù lọ́tọ́ ẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ stars rán mi létí ẹ̀ torí tọ́lọ́ kí n lè tètè túnbẹ̀ ṣe bẹ́ẹ̀ni náà bá rí nǹkan kan tó kù dẹ́ àwọn ń ṣe báyìí rọmọdọ́ọ̀nù lọ́tọ́ ò ṣe báyìí mọ́ má gbà sí bínú torí pé alimominu mir'atul wadkurullaha yadkurukum ẹja máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidkum ẹja máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn àdàrà rẹ̀ tó ń ṣe fún wa ọlọ́run ó máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar rántí ọlọ́run ló tóbi jùlọ wallahu a'lamu ma tasna'un ọlọ́run máa kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ kumu ila salatikum yarhamukumullah.